kọ́ríntì kejì orí kẹtàlá ẹ̀ẹ̀kẹta nìyí tí wọ́n wá sọ́dọ̀ yín lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ni a ó sì ti mọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún àwọn tí wọ́n ti ṣẹ̀ tẹ́lẹ̀ àti àwọn yòókù tí mo tún sọ nígbà tí mo wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni mo tún sọ ní ìsinsìnyí tí n kò sí lọ́dọ̀ yín pé nígbà tí mo bá tún dé n kò ní sojú àánú nígbà tí ó ti jẹ́ pé ẹ̀rí ni ẹ̀ ń wá pé Kristi ń lò mí láti sọ̀rọ̀ Kristi kì í ṣe aláìlera nínú ìbálò rẹ̀ pẹ̀lú yín òtítọ́ ni pé a kàn án mọ́ àgbélébù ní àìlera ṣùgbọ́n ó wà láàyè nípa agbára Ọlọ́run òtítọ́ ni pé àwa náà jẹ́ aláìlera pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n a ó wà láàyè pẹ̀lú rẹ̀ nípa agbára Ọlọ́run nínú ìbálò wa pẹ̀lú yín ẹ yẹ ara yín wò bí ẹ bá ń gbé ìgbé ayé ti ìgbàgbọ́ ẹ ara anyị wo. àbí ẹ̀yin fúnra anyị kò mọ̀ pé Kristi Jésù wà nínú yín àfi bí ẹ bá ti kùnà nígbà tí ẹ ara anyị wo. ṣùgbọ́n mo ní ìrètí pé ẹ mọ̀ pé ní tiwa àwa kò kùnà à ń gbàdúrà sí Ọlọ́run pé kí ẹ má ṣe nǹkan burúkú kan kì í ṣe pé nítorí kí a lè farahàn bí ẹni tí kò kùnà ṣùgbọ́n kí ẹ̀yin lè máa ṣe rere bí ó tilẹ̀ jẹ́ pé àwa dàbí ẹni tí ó kùnà. nítorí a kò lè ṣe nǹkan kan tí ó lòdì sí òtítọ́ àfi òtítọ́ nítorí náà inú wa dùn nígbà tí àwa bá jẹ́ aláìlera tí ẹ̀yin sì jẹ́ alágbára èyí ni à ń gbàdúrà fún pé kí ẹ tún ìgbé ayé yín ṣe ìdí tí mo fi ń kọ gbogbo nǹkan wọ̀nyí nígbà tí n kò sí lọ́dọ̀ yín ni pé nígbà tí mo bá dé kí n má bàa fi ìkanra lo àṣẹ tí olúwa ti fi fún mi láti fi mú ìdàgbà wá kì í ṣe láti fi wó yín lulẹ̀ ní ìparí ẹ̀yin ará ó dìgbà ẹ tún ọ̀nà yín ṣe ẹ gba ìkìlọ̀ wa ẹ ní ọkàn kan láàrin ara yín ẹ máa gbé pọ̀ ní àlàáfíà ọlọ́run ìfẹ́ àti àlàáfíà yóò wà pẹ̀lú yín ẹ fi ìfẹnukonu ti àlàáfíà kí ara yín gbogbo àwọn onígbàgbọ́ kí yín kí oore ọ̀fẹ́ olúwa jésù kristi àti ìfẹ́ ọlọ́run àti ìdàpọ̀ ẹ̀mí mímọ́ wà pẹ̀lú gbogbo yín.